onídàájọ́ orí kẹtàdínlógún ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè fúrẹ́mù orúkọ ẹni tí í jẹ́ Míkà òun sì wí fún ìyá rẹ̀ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀fọ́ owó fàdákà tí a kó lọ lọ́wọ́ rẹ̀ nítorí tí èyí tí ìwọ gégùn tí ìwọ sì sọ̀rọ̀ rẹ̀ lé etí mi pẹ̀lú kíyèsí fàdákà náà wà lé ọwọ́ mi èmi lé kó ìyá rẹ̀ sì wí pé alábùkún tí olúwa ni ọmọ mi òun sì kó ẹ̀ẹ́dẹ́gbẹ̀fọ́ owó fàdákà náà fún ìyá rẹ̀ padà ìyá rẹ̀ sì wí pé pátápátá ni mo ya fàdákà wọn ní sọ́tọ̀ fún olúwa kúrò lé ọwọ́ mi fún ọmọ mi láti fi ṣe èrè fífín àti èrè dídá ǹjẹ́ nítorí náà èmi ò fún ọ padà ṣùgbọ́n ó kó owó náà padà fún ìyá rẹ̀ ìyá rẹ̀ sì mú igba owó fàdákà ó sì fi fún oníṣọ̀nà ẹni tí ó fi ṣe èrè fífín àti èrè dídá ó sì wà ní ilé mika ọkùnrin náà Míkà sì ní ilé òrìṣà kan ó sì ṣe fóódù àti tẹ́ráfíìmù ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀ ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀ lé ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ lé ojú ara rẹ̀ ọmọkùnrin kan sì ti Bẹ́tílẹ́hẹ́mù Júdà wá tí í ṣe ìdílé Júdà ẹni tí í ṣe ẹ̀yà Léfì òun sì ṣe àtìpó níbẹ̀ ọkùnrin náà sì ti ìlú bẹ́tílẹ́hẹ́mù júdà lọ láti ṣe àtìpó níbikíbi tí ó bá rí òun sì dé ilẹ̀ òkè fúrẹ́mù sí ilé míkà bí ó ti ń lọ míkà sì wí fún un pé níbo ni ìwọ ti wá òun sì wí fún un pé ẹ̀yà léèfì ti bẹ́tílẹ́hẹ́mù júdà lè èmi ṣe èmi sì ń lọ ṣe àtìpó níbikíbi tí èmi bá rí míkà sì wí fún un pé bá mi lọ jókòó kí ìwọ kí ó máa ṣe bàbá àti àlùfáà fún mi èmi ó máa fi owó fàdákà mẹ́wàá fún ọ lé ọdún àdàpé aṣọ kan àti oúnjẹ rẹ bẹ́ẹ̀ ni ọmọ léèfì náà sì wọlé ó sì rọ ọmọ léèfì náà lọ́rùn láti bá ọkùnrin náà jókòó ọmọkùnrin náà sì wà lọ́dọ̀ rẹ̀ bí ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ Míkà sì ya ọmọ léèfì náà sọ́tọ̀ ọmọkùnrin náà sì wá di àlùfáà rẹ̀ ó sì wà nínú ilé Míkà Míkà sì wípé ǹjẹ́ nísinsìnyí ilé èmi tó mọ̀ pé Olúwa yóò ṣe mí lé oore nítorí tí èmi lé ọmọ léèfì kan lé àlùfáà mi